baba kí ni àwọn nǹkan tí ẹ̀ ń lè gbìn sórí àwọn nǹkan báyìí kí ni ẹ̀ ń lè gbìn sórí àwọn nǹkan yìí sà. Hmm. báyìí sọ pé bí ń pa wá nàìjíríà yìí àwọn nǹkan wo la lè gbìn sẹ́yìn ìkùlé wa tó máa fún wa lóúnjẹ. bíi kí ni sà. ẹ sà a lè gbin pákí. ok a dẹ̀ lè gbin iṣu. ok a dẹ̀ lè gbin àgbàdo. ok so àwọn nǹkan mẹ́ta yẹn ó ṣe pàtàkì ní ìtòsí ilé kókò ló sì kẹrin sà. kókò àbí a lè gbé sórí àwọn ibi tẹ́ kọ́ yìí. bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o. ah baba ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o so ó dáa ká máa dáko sétí lé kí bí bàbá pàwá kó àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ṣe pàtàkì. òkè sá ọlọ́run á wà pẹ̀lú yín mo rò pé ìwọ̀nba tẹ́ kọ́ wa yìí á sọ èso rere fún wa ẹ ṣeun gan sà ẹlẹgbọ́n yẹn ara lé o já máa dáko kí bí bàbá pàwá kú o ire o.